أعوذ بالله من الشيطان الرجيم أمن هو قانت آناء الليل ساجدا أو قائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب قل يا عباد الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب إن الحمد لله إن الحمد لله نحمد ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a dúpẹ́ fún Ọlọ́run ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kí ó máa bá wọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó ń tẹ̀lé ọ̀nà mọ̀ tí ó mú wá títí dijọ́ ìkẹyìn mo kí àwọn bàbá wa gbogbo tí wọ́n wà níkàlẹ̀ bẹ̀rẹ̀ àtòrí olùgbàlejò àgbà àwọn bàbá wa láti Ẹ̀pẹ́ tẹ dórí aṣojú ẹni tó jẹ́ coordinator fún CIO ní Lagos State tẹ dórí àwọn bàbá wa gbogbo àwọn imams àwọn alfa tí wọ́n wà ní kalẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ jẹ́ ẹ̀gbọ́n fún mi tí ẹ wà níjókòó ọlọ́ọ̀bá tọ́lá ẹ̀ga yọ ọ̀sán ẹlẹ́sàn re ọlọ́run ó sì gbà ní ẹ̀sìn fún wa wọ́n ní kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Islam ìmọ̀ ẹ̀sìn yìí bó ṣe rí lánàá àti bó ṣe wà lónìí kí n sọ̀rọ̀ nípa àwọn onímọ̀ náà àwọn ojúṣe wọn tí wọ́n ti ṣe rí lánàá lórí ilẹ̀ ìta ń retí látọ̀dọ̀ àwa tá à ń bẹ lónìí kí a sọ̀rọ̀ lé lórí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. gẹ́bí gbogbo a ti ṣe mọ̀ wípé àlàílmù gẹ́bí wọn ti sọ pé ìmọ̀ ká sọ̀rọ̀ lórí ẹ̀ tó yẹ kó ló fẹ́ jẹ́ góńgóri ti ń bẹ níwájú yìí ẹnìkan ò lè di imam láì jẹ́ àlẹ́ alim ẹni tí ó di imam nínú islam yahumukum akrọkum li kitabillah àníbi sọ̀rọ̀ àṣàánú sọ bẹ́ẹ̀ ẹni tí ó máa ṣe imam fún yín òun lẹ́yìn tó mọ kùránì èkejì lọ́nu yín tó mọ kùránì àwọn àfọwọ́ni àlàyé fún àwọn ahadith ànábi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àtàwọn àfọwọ́ni mọ̀ òfin fòrọ́à akọ́rọ̀ hukum lè kìtàbí la àtàníbi ọ̀sálàm wí wọ́n máa ń tọ́ ọ̀bọ̀ lójú tí wọ́n sàlàyé tọ́pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀ wípé ń pa tajìwídù ni àbí fáàmù al-Qur'anil karim ìmọ̀ tajìwídù tọ́ da nítọ́lẹ́nu àbí àgbọ́yé Kùránì yẹn gangan kọ́dà kékeré ò ní tó tó èwo ni àkọ́rọ̀ kan ní kìtàbí la ẹni tó hafadọ̀ Quran sórí òní àkọ́rọ̀ kan ní kìtàbí la ni abẹ́ni tó hafadọ̀ wọn bá tí ó máa fi kírun ṣùgbọ́n gbọ́ yé ó sì mọ̀ dájọ́ ọ̀run kíkí gbogbo eléyìí ni làwọn afọ onífíkìw bíi àwọn àlèmógúnní àtàwọn akẹgbẹ́ wọn ni wọ́n ti ṣe àlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ kọ́lọ́n kó bá a san wọ́n lẹ́san rẹ̀ ṣùgbọ́n èmi ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lórí ọlá tí ń bẹ fún ìmọ̀ tá a bá sọ pé ọlá tí ń bẹ fún mà á jẹ́ pé ẹni tó bá nímọ̀ lu ọlá tí ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run ó ti kó sínú pọ̀ inú àyà ọlọ́ọ̀ba tí ń bẹ nu sọ́tù Muhammad sallallahu alayhi wa sallam sura kẹtàdínláàdọ́ta alukur'anul karim àyà ìkọkàndínlógún Quran chapter forty seven verse nineteen àyà yìí tàfẹ́ kéyìí ọlọ́run tọ́lá rẹ̀ ga ó gbé ìmọ̀ wá síwájú ọ̀rọ̀ sísọ àti iṣẹ́ ṣíṣe pé ẹ kọ́kọ́ nímọ̀ kẹ́ ẹ tó máa sọ kẹ́ ẹ tó máa ṣe Imam Bukhari oní àfa Sahih Bukhari tó gbajúmọ̀ pẹ̀lú Imam Bukhari ó gbé ọ̀rọ̀ wá lórí báàbù kan tó fi hadith tó fi àyà yìí tó fi pilẹ̀ rẹ̀ ó pè ní bábù al-ilmi qabla al-qawli wal-amal ọgbà ọ̀rọ̀ ìmọ̀ síwájú ọ̀rọ̀ sísọ àti iṣẹ́ ṣíṣe ó wá fi àyà ìbẹ̀rẹ̀ bábù hadithi tó fẹ́ kó wa sábẹ́ rẹ̀ àyà ọlọ́ọ̀bá ti ń bẹnu sọ́tù Muhammad sura kẹtàdínláàdọ́ta àyà kọkàndínlógún yìí àfàwọ̀ òkè fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم فاعلم أنه لا إله إلا هو واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم الله فاعلم أنه لا إله إلا الله fàálàm lọ́lọ́run fi bẹ̀rẹ̀ lọ́ọ̀mà lọ́ọ̀mà wípé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí ju Allah nìkan lọ lẹ́yìn ìgbà tó ti sọ yẹn tán tó sọ pé kéèyàn kọ́kọ́ mà ló sọ pé wàstagfir li dhambik wàá máa tọrọ àforíjì fẹsẹ̀ tọ́ ọ bá ìtọrọ àforíjì fáwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti onígbàgbọ́ òdodo lóbìnrin kó tó di pé ọ̀rọ̀ àti ṣe ó alẹ́ẹ̀lìmù ni ọ ṣáájú ìmọ̀ ni ó ṣíwájú ọlọ́ntọ́lá rẹ̀ gẹ́gbẹ́ wa bẹ́ẹ̀ dé parí àyà ń ká máa lọ kí fúnra wa. ọlọ́run yìí kan náà ó tún gbé ọlá ìmọ̀ wá tí ó máa gbé ọlá fẹ́ni tó bá ní ìmọ̀ lọ́dọ̀ pẹ̀lú àyà rẹ̀ tí ń bẹnu sọ́tò tọ́ ha súra ogún àyà ọgọ́fà ó dín mẹ́fà. Quran chapter twenty verse one and fourteen nínú àyà yìí ọ̀n sọ́fà níbi Muhammad sallallahu alaihi wasallam kó máa tọrọ àlékún kankan tó yàtọ̀ sí tèmi àtẹ̀yìn máa ń tọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ní gbogbo ìṣẹ́jú gbogbo ìgbà tílẹ̀ bá ti lè mọ́ tílẹ̀ ń sùn báyìí lọ́kùnrin àti lóbìnrin ọmọdé àtàgbà wọ́n máa tọrọ owó tọ́pọ̀ wọ́n máa tọrọ ọmọ tọ́pọ̀ wọ́n máa tọrọ káwọn ní dúkìá rẹpẹtẹ ẹlòmí ó tọrọ kó ń jẹ president nàìjíríà ẹlòmí ó tọrọ kó ń di senate president ẹlòmí ó tọrọ kó ń di speaker house of representatives ẹlòmí ó tọrọ kó ń di speaker house of assembly lagos state ẹlòmí ó máa tọrọ ipò gómìnà ẹlòmí ó tọrọ chairman ṣùgbọ́n ọlọ́run tọ́lá rẹ̀ ga ọ̀sọ̀fà níbi muhammad sallallahu alayhi wa sallam ìtọ́lọ́lá ju gbogbo tí gbogbo èèyàn ń tọrọ yẹn lọ òun ni kí wọ́n máa tọrọ àlékún rẹ̀ lọ́dọ̀ mi ọ̀ àsọ̀báyé fún yí ولا تعجل من القرآن قبل أن يقضى إليك وحيه ولا تعجل بالقرآن فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل ربي زدني علما لا méjì ayáhùn àbí kí n sọ pé torí ibi tá a fẹ́ lò gan-an nù torí àti lè sọ àsìkò wa lò ọlọ́ọ̀ni má kánjú ìparí sáà ni pé máa sọ pé àkó rọ́bì zedina ìrìmá máa sọ fún ọlọ́run pé ìwọ ọlọ́run ṣàlékún ìmọ̀ mi àlékún ìmọ̀ mi máa ṣe fún mi tọ́lọ́n bá sọ fún anabi muhammad sallallahu alaihi wasallam ẹni tó máa ń kájú gbogbo àwa tá à ń bẹ láyé lónìí lọ àwọn àfa àná àwọn àfa òní àwọn àfa àti ń bọ̀ lọ́la. inú mọ̀tọ́lọ́hún fàdébí Muhammad ọ̀sán gbogbo ti ń dì í mú díẹ̀díẹ̀ ti ń pín èyí tí gbogbo àfa ayé bá mọ̀ pátá kò ju one percent lọ́nu tá a nìyẹn sọ́ni kan so síbẹ̀síbẹ̀ náà bí yẹn ṣe tó ti wáyò sọ̀kalẹ̀ fún tólùkọ́ àgbà wa ń kọ́ lẹ́kọ̀ọ́ ọlọ́ni rọ́bì máa sọ pé mi ti ń sọ ọlá ti ń bẹ fún àwọn àyà lórí ìyẹn ọlọ́run tọ́lá rẹ̀ ga tó sọ fún wa wípé àwọn ẹni àpọ́nlé àwọn ẹni pàtàkì lọ́dọ̀ òun àwọn ẹni àgbéga tí ipò wọn ò ní ààlà lọ́dọ̀ òun tẹ́pẹ́ orí tóun ó ṣe fún òní láàlà ó gbé wa nu suratul mujadala súrà kejìdínlọ́gọ́ta. yẹrìfà ilẹ̀ ọ̀lẹ́dìínà àmánú. àyà kọkànlá ó gbé wa nu ẹ̀ ọ̀ya. والذين أوتوا العلم درجات. ọlọ́run ó máa gbé àwọn tábà jẹ́ òǹgbàgbọ́ òdodo nínú yín ó máa gbé wọn ga àwọn onígbàgbọ́ òdodo àwọn mòmìnì ó máa gbé wọn ga àwọn tábà jẹ́ onígbàgbọ́ òdodo nínú ọlọ́run ṣùgbọ́n والذين أوتوا العلم درجات ni àwọn tábà jẹ́ onímọ̀ nínú àwọn mòmìnì درجات àgbéga àwọn ipò tọ́pọ̀ rẹpẹtẹ onítìwọn lọ́dọ̀ wọn lọ́hùn ó tún àgbédàrọ̀jà ti wà ní nàkàrà tí ò ní definite article kò ní alif àti lamu bẹ̀rẹ̀ tó ń jẹ́ àmọ̀ yìí pé dárọ́jà àti wọn kò ní limitation kò ní òpin kò níbi tó parí sí lọ́dọ̀ wọn lọ́hùn ipò tọ́ga tọ́ga tọ́ga tọ́ga yóò mọ̀ tẹ̀lé àwọn ni fáwọn tabajẹ́ òní mímọ̀ tó ń túmọ̀ sí pé gbogbo múmìnì lèèyàn pàtàkì lọ́dọ̀ ọlọ́hun ṣùgbọ́n àwọn tabajẹ́ mímọ̀ láàrin àwọn múmìnì seniority ń bẹ fún ipò tọ́ga ń bẹ fún lórí àwọn tọ́jà múmìnì tí ò ní mọ̀ kọ́lọ́n kó sèmi àtẹ̀yìn nìkan nínú wọn àwọn nǹkan wọ̀nyí ọlọ́run fi ń sọ fún wa nípa ọlá tí ń bẹ fún yìí mà ìkan nínú àwọn onímọ̀ Islam Sheikh Muhammad bin Salih Al-Uthaymin rahimahullah ta'ala inú sẹ́rí Riyadu Salihin wọn onídìí mẹ́rin volume one rẹ̀ mujaladul awwal àti volume three mujaladul thalith wọ́n sọ àwọn ọ̀rọ̀ inú volume three ni kitabul ilmi wa ṣùgbọ́n wọ́n ṣe sẹ́rí hadith kan nu volume one mujalladu alakọ̀kọ́ tó gbìyànjú lọ síbi ká sọ ọ̀rọ̀ kan tápadà wàá gbé wá padà nígbà tí abẹ kitabul ilmi ní volume three ọ̀rọ̀ náà wọ́n lọ fi ṣe tẹ̀fsíìrì fún àyà ọlọ́run tí ń bẹ suratu tawba ni sura kẹsàn alukur'anul karim àyà ọgọ́fà ó Quran chapter nine verse one twenty two. ọlọ́run ní máa kànà lè mọ̀ mí ní àyà ń fèrò káfà wàláwùlá. wàláwùlá náà fárọ̀ mi ń kú lè fèrè kọ́tí tọ́mí ni ó ń tọ́ ìfà koti mi ni n kọ́wù fi dì ní wàlí yóò ń dirú kọ́ mọ̀ ń ìdárọ̀jà ó ilẹ̀ yìí làálàá ń yàhàdàrú. ọlọ́run tọ́lá rẹ̀ ga ní fún gbogbo múmi ní òdodo kí gbogbo wọn jáde lé wọn mọ lọ sógun ẹ̀sìn sójú ọ̀nà tó wọn ọlọ́run bá nínú ìdílé kọ̀ọ̀kan nínú ìdílé kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan agbọ́dọ̀ tọ́ kan nínú wọn tọ́ ifá àti gbogbo fún ti jẹ́ àkójọpọ̀ àwọn èèyàn kan àwọn eléyìí ó lé káwọn ọkọ ẹ̀kọ́ islam lákọ̀ọ́yé kí wọ́n ó dìde olú ẹ̀ kí wọ́n gbọ́ yé dáadáa lùdàrú qawmahum idha raja'u ilayhim wa la'allahum yahdharun nítorí káwọn olè jẹ́ olùṣàtúnṣe ìgbéraga wa ni mujahiduna fi sabilillah jihadist tí màá gbé àwọn èèyàn tó bá lo ogun pé àwa la lọ húdù àwa lọ la Badiri àwa wà ní Khaybar wà ní Hunain ẹ̀yin ní ẹ̀yin tẹ́ jókòó kalẹ̀ ńlẹ̀ tẹ́ wà nípò àwọn ọ̀lẹ tí gbéraga ń bá fẹ́ dé àwọn èèyàn tá gbọ́ ẹ̀sìn yìí wọ́n mọ ṣàtúnṣe wọn pé ẹjọ́ kò jẹ́ àìmọye nǹkan lẹ́ẹ̀mọ́ nípa Islam ńgbà ẹ̀ kú ò lé àìwọ̀n àyà sọ̀kalẹ̀ àníbi ọ̀sán ṣe báyìí ó sọ báyìí wọ́n ṣe nǹkan báyìí lójú ọ̀farama ẹ̀kọ́ tẹ̀yìn òní ẹjọ́ kò kakọ̀ yìí Sheikh Muhammadu Salih Al-Uthaymin ó pé lágbájá ni mujahidu fi sabilillah ẹni tó jẹ́ olórí mujahidu òní àlẹ́ àlẹ́ àbí muta'allim onímọ̀ abẹni tí ń wá ìmọ̀ islam òun ló lórí àwọn mujahidun fi sabilillah bàbá ní la yusalli musalli illa an yakuna aliman bi salatihi olùkírun ò lè kírun kó nírun lọ́dọ̀ ọlọ́run àfi kó jẹ́ ẹni tó nímọ̀ nípa bí yàn ṣe kírun wala yasumu sahim illa an yakuna aliman bi siyam alùgbàwé lẹ́gbàwé káwé ọjà àwẹ̀ àtẹ̀wọ́gbà lọ́dọ̀ àfi kó nímọ̀ nípa àwẹ̀ wàlá yóò zaki mu zaki ilà ń yà kú nà álimu bi zaka olùyọ zaka ò lè yọ zaka kọjá tẹ ọgbà lọ́dọ̀ Ọlọ́run àfi kó nímọ̀ nípa zaka rẹ wàlá yahujul hajj hata yà kú nà álimu bi hajj wàlá yà tamil mu tamil ilà ń yà kú nà álimu bi lè umrọ alálàájì ò lè ṣe hajj tọ́lọ́wọ́n gbà tí ó bá yọ̀nà Ọlọ́run mu àfi kó nímọ̀ nípa hajj onímúra ò lè wúrú ìmúra ṣe tọ́lọ́wọ́n gbà lọ́wọ́ rẹ̀ àfi kó nípa umrah baba ní ìdàn nígbà náà kò ṣeé ṣe fẹ́ni kankan rí ṣe kankan ṣe tí èrè yọnu ọlọ́run bí dúnilà ẹlẹ́mì alaalimu walmujahid hakikotan onímọ̀ onímujahid ní pàápàá torí pé sẹ́yìn tí wọ́n máa ṣe yọ ọmọ ọkọ àwọn èèyàn ní tí wọ́n máa yọ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ tọ́lọ́ wọn gbà torí pé wọ́n ó ṣe pẹ̀lú àwọn sùrùtù tí ń bẹ fún wàjibáàtì rẹ̀ àríkánu ẹ̀ mustahabaàtì ẹ̀ wọ́n rí sẹ́yìn ẹ̀ ṣe pẹ̀lú kí wọ́n gba ìmọ̀ ẹ̀kọ́ bá a ṣe ṣe lọ́dọ̀ àwọn tó mọ̀ àjẹpẹ́ ńgbà náà tó bá ní kíní kan ní àwọn ní kọ̀ǹpútà mọ̀ pé kíní kan ní mánítọ̀ ẹ kí mi ó pè ní ẹ́dítọ̀ tó ní ti language tó bá ní kíní kan ní ẹ́dítì iṣẹ́ tẹ́nìkan ṣe tí sẹ́yìn bọ́ sójú ẹ̀ tí ó ṣe gbé hàn aráyé ìmọ̀ ní máa ẹ́dítì gbogbo ń tà ń ṣe àwọn onímọ̀ ipò tí wọ́n wà ó nípo kátún orílẹ̀ ayé ṣe kátún ọkùnrin ṣe kátún obìnrin ṣe kátún ọmọdé ṣe kátún àgbà ṣe kátún àwọn tí ń ṣèlú ṣe àwọn olórí ìlú kátún àwọn tí ń bẹ lábẹ́ wọn ṣe kí ìlú ó lè tùbà kó tùṣẹ káyé ó rójú kálukì àmọ́ ọ̀dà fún yàn táwọn màbá wa daṣẹ́ lẹ̀ tí wọn ò ṣiṣẹ́ tí wọ́n tọ́ yẹn wọ́n ṣe mọ́ ayé ó bàjẹ́ àtàwọn àtàwọn tí wọ́n yẹ wọ́n tó ṣe tí wọ́n ò tó ṣe wọ́n jọ parẹ́ pọ̀ ni ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀tọ́ yẹ kí n sọ ṣùgbọ́n kò sáyé tó nǹkan imam ahmad bin hanbal rahimahu ta'ala ó ṣe tíra kàtí à ń pè ní kitabu sọlá kitabu sọlá kitabu sọlá ti rẹ̀ yìí àti risalati nabawiyya fi sọlá ibnu qayyim al àti sharh arba'in al-hadith àti kitabu tawhid sharh kékeré rẹ̀ àti àlùwábìlù sọyìn àwọn tí àmàlà tí wọn dárúkọ yìí wọn kó wọn jọ sójú kan náà sínú tíra ńlá ẹyọ kan gbẹngbẹ ní Saudi Arabia wọn á pe tíra tó kọ sínú ni wọn pè ní mọjúmọ tó la hadith mọjúmọ àtó la hadith inú ẹ làwọn tíra màrà àrùn yìí wá ní page four and fifty òní tíra Imam Ahmad bin Hanbal tí mo fẹ́ sọ̀rọ̀ nù ẹ̀ kìtàbù sọ̀lá tẹ̀ nù ẹ̀ lọ́bọ̀ sí ọgbà hadith kan wá látọ̀dọ̀ Bilal rọ́díyàlá àná ó ní àníyàn sọ pé wẹ́ẹ́nu lè alimi minal jahili hina láyò alimuhuma jahila wẹ́ẹ́nu lè alimi minal jahil ìyàtọ̀ tóbi wẹ́ẹ́nu lè mutọ́ fífin ọ̀nbẹ́nu Quran wẹ́ẹ́nu lè kó lè homo nzati lè mọ́ nzà mẹ́nu Quran tábà wẹ́ẹ́nu Ibnu Kathir ọlọ́mọba akẹ́wọ̀n wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní nǹkan méjì ni àkọ́kọ́ oníwádìí fi jahannam yàrá fìlì káfíńrà bàyìnà khalifa kọ̀mùlà ànyásílẹ̀lá la ọgbọ́n kan ni nínú jahannama tí wọ́n bá ju kẹfẹ́rì sí báyìí kó tó di pé yóò désàlẹ̀ rẹ̀ yóò lógójì ọdún lójú ọ̀nà kó tó désàlẹ̀ rẹ̀ ọgbọ́n yẹn ń jẹ́ wáyé lónìí ibùdó kẹfẹ́rù lọ́sọ bẹ́ẹ̀ kálọ́ka tẹ̀fsíìrù rẹ̀ lórí wáyé lónìí mú tọ́ fìfìn Oni ní ìtumọ̀ kejì fún wailun ó ní adhabun adhimun adhabun adhimun ìyà tó tóbi lil alimi mina jahili ìyà tó tóbi ó jẹ́ tàwọn onímọ̀ látara àwọn aláìmọ̀ haythu la yu'allimu man jahila nígbà tí wọ́n kọ̀ láti kọ́ wọn ní ti wọn ọ̀ma àwọn àáfà ń wòran ayé ń bàjẹ́ àwọn aláìmọ̀ kan ń dayé rú wọn ṣiṣẹ́ tí ó gbẹ̀wọ̀n náà gbére táyé ò ní rújú tọ̀run ò ní rújú àwọn àfáàfọ lẹ́nu wọn ń wòran ní ọkàn wá ìyá ńlá ń bẹ wájú fẹ́ni tó bá fọ lẹ́nu ti ń wòran kí n padà wá sẹ́yìn gbogbo ẹnikẹ́ni tó bá mọ ìtàn Islam láti ojú àníbíyà Muhammad ọ̀sán tí èdè òní yọ sẹ́ni tí mo fẹ́ sọ pé bẹ́ẹ̀ lórí nígbà táníbíyà ọ̀sán ń bẹ láyé kí n bẹ̀rẹ̀ lórí rẹ̀ àwọn olówó àwọn ọlọ́lá àwọn onípò àwọn ọba ìlú tí wọ́n bá lọ ayé ta lórúkọ wọn ṣẹ́kù ta ló ṣẹ́kù nu wọn ló kọ àfẹni tá a bá dárúkọ lónìí tá a fún lépè tá a lè lánàá tulẹ̀ àlè àwọn olówó àwọn ọlọ́lá àwọn onípò kàrìnkàrìn ayé nígbà tá a bàbá kì í ṣèjọba lọ́wọ́ tí wọ́n máa rò ń ṣe tó fọ́n ṣe tá a lè ṣe rọ́dí aláàánú hàn ta ló ló kọ re lórí ilẹ̀ ayé mọ́ lónìí ta anáti mọ́ àfi tá a bá ka tíra kan ọ̀rọ̀ wọn lókùn tó tó fi lànà torí kíni torí pé wọn ò gbọ́ lọ́n gbọ́ wọn ò ṣe Islam bílẹ̀ pé wọn ò ní mọ̀ lónìí a máa dárúkọ Abdullahi ibn Abbas radiyallahu anhu gbogbo bí wọn ti gbé tíra kalẹ̀ lórí ilẹ̀ ayé lónìí pàápàá jọ mi fẹ́ sọ̀rọ̀ tafsiru pẹ̀rẹ́ abadisa níbi Muhammadu sallam èyàn ò lè lo ten minutes lórí tafsiru abadis tẹ́fì kabla ibùnú abas radiyallahu anhuma ẹ ẹ lè lo five minutes tẹ́fì kabu rira radiyallahu anhu inú tafsiru abinú hadis five ìṣẹ́jú márùn èyàn ò lè lo tẹ́fì kabu rira àlẹ́ lọ ìṣẹ́jú mẹ́wàá tẹ́fì kabla ibùnú umar radiyallahu anhuma àlẹ́ lọ ìṣẹ́jú mẹ́wàá tẹ́fì kabla ibùnú amr bin as radiyallahu anhuma àlẹ́ lọ ìṣẹ́jú mẹ́wàá tẹ́fì kabla ibùnú mas'ud radiyallahu anhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ló sẹ́wọ̀n kù ló kọ́ kí ló sẹ́wọ̀n kù ló kìkì kí ni ṣokùnfà ká máa ṣàdúrà fún bá ṣe ń dárúkọ yẹn bọ́lọ̀ ń kọjọ́ ọdún sí wọn. al-ilmu ìmọ̀ṣẹ́ orúkọ wọn kù lórí ilẹ̀ ayé kọ́dà àwọn tó jẹ́ múmìnì bíi wọ́n gbà tán sáyé lọ́wọ́ tí ò sí mọ̀ fún tí wọ́n jẹ́ jagunjagun tí wọ́n jẹ́ olówó orúkọ wọn ọ̀tá lórí ayé lónìí bíi tàwọn onímọ̀ bẹ́ẹ̀ tábà máa sọ̀rọ̀ jihad fi sẹ̀bìlì alẹ́kẹ́tàl kí n padà sẹ́yìn kí n lo gbólóhùn alẹ́kẹ́tàl fún abala abẹ yẹn tó pé bá sọ pé aljihad aljihad wà lọ́wọ́ jihad lọ́dọ̀ àwọn onímọ̀ islam ti islam yé onírànran ni jihad nafsi mẹ ìjẹ̀mí ẹni lógun ọláyànú kùránì jihad ṣèyítọ́ ni mẹ ìjẹ́ ìsúlógun kó fún mọ́ kápá ẹni ọláyànú kùránì alijihadu ataalimi jihadu kama kọ́yàn lẹ́kọ́ ẹ̀sìn ká kọ́yàn quran ká kọ́yàn lahadith ká kọ́yàn fiki ká kọ́yàn tawhid ká kọ́yàn láwọn nahu sọrifu tẹpẹ jihadu taalimi ni kí kọ́yàn lẹ́kọ́ ọ̀n bẹ́ẹ̀ nu quran ń bẹ́ẹ̀ nu hadith anu yọ̀sọ̀lá. alijihadu alinfaaki kanawo ẹni sẹ́sìn pé ẹ̀sìn wà bùkátà sí nǹkan báyìí kẹ́ni kó sì gbé lẹ̀ níbi ọ̀rọ̀ arísìkì ọ̀n bẹ́ẹ̀ nu ayakura ń alijihadu asiyaasi ká ṣe ìjọba nílànà tọ́lọ́run fẹ́ tọ́ẹ̀kùn náà jẹ́ nọ́ọ̀mìnà alijihad ọ̀n bẹ nínú kuran bẹ nínú hadith anu yàrá sálà alijihadu anuwa ṣùgbọ́n alikitalu ṣe ń wáhid ogun ẹ̀yọ̀kan so ni alikitalu ló ń jẹ́ tọ́lọ́ fẹ́ pa àwọn sọ pé alijihadu alikitali togun jíjà jihad mìíràn oní last stage akhiru dawa alikaji ńgbà tí egbò ọba gba gbogbo ogun mọ́ láti sàn ló tó kàpá dìgbò náà. nígbà tí gbogbo ohun tí ń bẹ lẹ́yìn ọba ṣiṣẹ́ mọ́ ló tó kan ogun jíjà àwọn tó ń jagun ẹ̀sìn tí mo wọ̀ dàbí Abdullahi ibn Abbas tí mo wọ̀ dàbí Abdullahi ibn Abu Hurairah tí ó dàbí àwọn sàbí onímọ̀ torúkọ wọn ń talala láyé lónìí bí Khalid ibn Walid bí Abu Hurairah ibn Jarrah bí Sa'd ibn Abi Waqqas radiyallahu anhum ajma'in wa ali sahabati jami'an sorúkọ ń találá bíi tàwọn onímọ̀ bẹ̀ sorúkọ ń találá bíi àwọn onímọ̀ àwọn sàhábà kọ̀ találá torí pé kàtọ́ ka ọ̀rọ̀ kan àwọn pé à ń lágbájá à ń Rasulullah ọ̀sọ̀lẹ̀ àwọn ọ̀nà òjì lẹ́yìn habasu nafsahu lil jihad fi sabilillah fil qital pápá ogun làwọn wà àwọn ò sí ní tààrà àwọn tí mẹ́lẹ́tàrà gba ìmọ̀ òdìdó àbúrò rẹ̀ rà rọ́dí aláàánú ọdún mẹ́ta péré ló lò pẹ̀lú anabi muhammad salam ọdún keje lẹ́yìn ìjira ló gba islam ọdún keje lẹ́yìn ìjira ló gba islam ọdún kẹwàá lẹ́yìn ìjira anabi ọ̀sánwó láyé ọdún mẹ́ta ni ṣùgbọ́n ọdún mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú sahih bukhari àti nasahi sunani nasahi wọ́n bi léèrè wọ́n ní báwo ni ìmọ̀ rẹ nípa sunan ṣe pọ̀ tó báyìí pẹ̀lú ọdún díẹ̀ tó lò pẹ̀lú anabi ọ̀sánwó ó ní àwọn muhajirun àwọn tó ṣe jáde tí wọ́n kà sí mọ̀dínà ó ní ọ̀pọ̀lọpọ̀ gbà wọn bẹ lójú ọjà wọ́n ń dúnàdúrà bí wọ́n ṣe rí owó tí wọ́n ná ó láwọn ọmọ ìyá mi à ń sọ ọ́ rí àwọn bísípa lórí dúkìá tá ti ní tẹ́lẹ̀ báwo ni òsè ní ipa rẹ̀ wọ́n mójútó oko wọn púpọ̀ ó lé mi ó ní mi ò ní nǹkan kan ju pé mo jókòó tàbí ọ̀sán lọ nígbà tí kùn mi ló ń jẹ́ náà tìgbà tó pa sófò mi ò kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá lọ gbọ̀nsẹ̀ mo bá lọ tó bá lọ fún sáré mo bá lọ tó bá jáde lọ ilé ẹnìkan mò ń tẹ̀lé lẹ́yìn tó wà ń lé wà pẹ̀lú ẹ̀ ń lé tó wà mọ́sásí wà pẹ̀lú ẹ̀ mọ́sásí ó ní oore tọ́lọ̀ wọn á ṣe fún mi ni pé ó jókòó ń jọ́ kan ó wá níta nínú yín tó lè tẹ́ aṣọ rẹ̀ lẹ̀ fún mi kí n jókòó lórí ẹ̀fẹ̀ kórè mo jókòó lé kí n ṣàdúrà fún pé gbogbo ìmọ̀ tó a ti gbà kò ní gbàgbé ẹ̀mọ̀ láyé ó ní mo sáré tẹ́ àdùkínbà mi lẹ̀ fún àdúyọ̀sá ń jókòó lórí ẹ̀ tí ẹ parí ọ̀rọ̀ rẹ̀ mi ọ̀yọ́ ń di ẹ̀ ńgbà parí ọ̀rọ̀ tán ọlọ́wọ́ máa gba ìmọ̀ tó ò ní gbàgbé mi láyé ó ní ló ṣe sábàbí tí ò fi tán lórí mi àwọn àfáà ló tún kó okùnfà míì nínú tí a ti ń jẹ́ alhadith walmuhadithun òun mo fi sórí tébù wọn ló kó okùnfà míì okùnfà míì tó kù ni pé lẹ́yìn ìgbà tí ìmọ̀ gbàgbé pẹ̀lú àdúrà ní ọ̀sán ti wọlé ẹ̀ tán ó wá lò forty seven years ẹ̀yìn àdúrà ọ̀sán yansuru elma tẹ̀fẹ̀ fain màáká ìmọ̀ sì máa ń di property ẹni tó ní pẹ̀lú kọ́ máa fi mọ èèyàn ẹ eh, mọ àpèjúwe kan wá látara kéwà ti ìwé tí ó jẹ́ kó yé wa púpọ̀ tẹnìkan bá kọ́ mathematics ní tóní tìwé tó a di teacher ní secondary school àbí university tẹ́ pé gbogbo gbàtà ti ní class mathematics ní kọ́ yàn yóò jẹ́ mathematician ju ẹni tó gba péjì lórí ẹ̀ lọ́tí ọkọ yàn tó ń ṣe ní bank bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ torí pé ojoojúmọ́ níbẹ̀ lórí ẹ̀ àfẹ́ àkẹ́tẹ̀fsirù ó wà ń kọ́ àwọn ọmọ kéwọ́n ní tẹ̀fsirù lójoojúmọ́ ó ké fíkì nǹkan wọ̀nyẹn tí a fíkì lójoojúmọ́ ó ké hadisi nǹkan wọ̀nyẹn láti sòjoojúmọ́ yóò mọ fíkì hadisi tẹ̀síìrù gbogbo ẹni tí mo rẹ ju tiẹ̀ lọ sùmọ́tà wòye sáfà ti ń kọ́ yàn kéwù kò ní èméjì inú torí ojoojúmọ́ ní fẹnubà tíra àwọn tí a bọ̀ sórí ẹ̀ ń pa pé ń kọ́ yàn láyẹ̀ kó nǹkan fẹ́ ha sórí yóò máa bọ́ sórí ẹ̀ lọ láyà ha bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ àwọn àáfàá ẹ̀ ń bá jẹ́ onímọ̀ ọlọ́wọ́ máa ṣe orúkọ rẹ̀ kù láéláé lórí ilẹ̀ pẹ̀lú ìmọ̀ torí ẹ̀ fi jẹ́ pé nígbà tábìlì ọ̀sán sọ pé tọ́mọ àníbi ádámù bá kú gbogbo sẹ́rẹ̀ ní òdòpin àfọ̀nà mẹ́ta ìkánú ọ̀nà mẹ́ta ni àwọn ẹlẹ́mìn yóò ń tàfà ọ̀bẹ yìí kí wọ́n á dá wa padà sí wá sí tòsí ilé Imam Nawawi tí gbogbo a máa ń gbọ́ Nawawi Nawawi ọdún márùnlélógójì pẹ̀lú lòlù láyé tó kú forty five years pẹ̀lú lòlù mọ́ láyé tó fi jáde láyé bẹ́ẹ̀ bá gbé Riyadu Salihin kalẹ̀ àbí kìtàbùlù al Imam Nawawi àbí àwọn tíra rẹ̀ míì tó ṣe wọ́n sọ ìtàn rẹ̀ síbẹ̀ sẹ́yìn tíra gan ni kọ́fà ní ma ojú kọ́fà page gan ni ọ wà pé wọ́n bí lọ́dún báyìí kú lọ́dún báyìí forty five years péré ni ni Imam Nawawi lò mọ́ láyé so kọ́ Nawawi parẹ́ mọ́dọ̀ ni àwọn tá lo two hundred years àyè gbà tó ń bẹ láyé wọ́n ti parẹ́ tẹ́nìkan kan rántí wọn mọ́ Nawawi ọ̀ parẹ́ mọ́ Abu Hanifa ti kú láyé ó ti lé ní one thousand three hundred years ago Imam Abu Hanifa nọ́ọ̀mọ́nù. No, O ti kú òláyé o ti lé ní one thousand three hundred years àbú ànífọ̀rúkọ yẹn találá bí ẹ̀kọ́ àfa àtọ̀sẹ̀ kú òláyé ní fifty years ago níbi àdọ́tọ̀ ọdún sẹ́yìn lọ́sẹ̀ lọ. Imam Malik ti kú òláyé o ti lé ní one thousand two hundred and fifty years tí Imam Malik bunu Anas ti kú òláyé rahimahullah ta'ala dòní orúkọ Imam Malik sẹ́kù láyé àwọn àlífà ayé Imam Malik àwọn ọlọ́lá ìgbà Imam Malik àwọn èèyàn lálàgbà àwùjọ ìgbà náà wọ́n ti gbàgbé kán dáyé rẹ̀ nìkan kan rántí imam shafi'i forty five years ọ̀yìn náà lọ́ta la ló lò láyé ọdún márùn ọdún márùnlélógójì àbí mẹ́rìnléláàdọ́ta ti ẹ̀ ni wọ́n dà pé márùnlélógójì lòun náà ló lò mọ́ láyé lónìí tẹ́nìkan bá ń kọ́ usulul fiqh imam shafi'i ló fi ìmọ̀ rẹ̀ lélẹ̀ lórí rẹ̀ ayé àwọn àtìrà rẹ̀ ní ń sẹ̀mí lórí rẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni mama ahmed bin hanbal kọ́lọ́n bá jọ́nu sí gbogbo àwọn afáìkọ́ bá kẹ́ wọn wọ́n sẹ́kù pẹ̀lú ìmọ̀ ṣùgbọ́n òye sẹ́kù pẹ̀lú mọ̀ lásán àáfà àkàtì mo fẹ́ dárúkọ yìí mo fẹ́ fi ọ̀rọ̀ ẹ̀ parí ọ̀rọ̀ mi kí n fi ṣe n ti lọ ṣẹ́jú mẹ́rin tó kù lè lórí. Ahmad bọ́nà Taymiya rahimahu ta'ala nínú mujalladu thamin wal ishron volume twenty eight majmu' fatawa wọn tíra onídìí márùnlélọ́gbọ̀n volume twenty eight ẹ̀ náà ti sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wọ́n ní alẹ́ amilu amilu bi ilmihi yàbí kọ́ bá àdàmọ́ ó tì í ẹ ń bá jẹ́ onímọ̀ tó lo ìmọ̀ rẹ̀ yọ ọmọ sẹ́kùlẹ̀ ìgbà tó ti kú tán bẹ́ẹ̀ tí ò kú ò láyé oní aláàlímù làámìlú bẹ̀ ẹ̀lmìhì onímọ̀ tó bá lo ìmọ̀ rẹ̀ yàbí kọ́ fi dúníà bá àdàmọ́ ó tì í yọ ọmọ sẹ́kùlẹ̀ orí ilẹ̀ ayé lẹ́yìn tó ti kú tán bí ìgbà tí ti kú ò láyé wọlé alimọ̀ alẹ́ di láyàmẹ́lú bẹ̀ ẹ̀lmìhì yàmútu kọ́bla mọ́tì yìí ẹni tó ní mà tí ó lò mọ́ ó ti kú kó tó di pé yóò kú láyé lóńgbò ti kú tí ó ti parí máa yé la torí ẹ̀ fi jẹ́ pé mo rọ ara mi mo rọ ẹ̀yin ojú ọ̀nà òpó ìmọ̀ ẹ̀jẹ̀ kàtọ̀ kọ́ á parí síbẹ̀ ẹni tí ọba máa ń ti ń ṣe ni ó ní àsìkò tá a wà yìí à ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ à sẹ́sìn ẹni tí ọba mi ti ń ṣe yọ lásìkò tá a wà yìí àsìkò ẹ̀kọ́ ni kò tí ì kan ẹ̀sìn nígbà bá graduate tá a máa ṣẹ̀sìn wọ́n sọ fún un pé yóò kù yọ ọmọ bẹ́ẹ̀ láyé kó tó graduate ayé lọ́wọ́ wà tó fi parí ìmọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún ọ ẹnìkan ò gbọ́dọ̀ fi ń tọ́ yẹ kó ṣe é lẹ̀ nítorí pé ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ kọ́ mọ̀ ṣe ń tọ́ yẹ kó ṣe kọ̀sáyè láti fẹ́ ni o nítorí kí n fẹ́ lójú lọ́rọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tó bá ní lágbájá ọmọ tó ń ṣe o tó bá lọ ọmọ tó ń ṣe ọ̀nà olóògbà ọmọ tó ń sọpọ̀ ọmọ tó ń ṣe òun kírun òun gbáwẹ̀ azùnkọ́ ọmọ tó ń ṣe ìkànnì àwọn afáwa abúlé alámà òdúdí kọ́nà bàkọ́ bá kẹ́ inú tíra ẹ̀kan alimusitama ọ̀fẹ́lẹ̀ islam àwùjọ nínú ẹ̀sìn islam báwo lọ kó rí ó ní tí ẹnìkan bá sọ fún àwọn mọ̀mìnì wípé ẹ má dá sọ́rọ̀ ọ̀jọba ṣíṣe o ẹ fi ilẹ̀ fọlọ́run tí ń ṣe tọ́lọ́run ẹ fi tèṣù lẹ̀ fèṣù olóńtọ̀ ọ̀mọ ti ń wí ẹni tí ọ̀mọ ti ń ṣe ni àdúnyá wà máa fi hà lè là ayé àti ti ń bẹ nú ẹ ọlọ́run ló ní lillahi mulku samawati wal ardi lillahi máa fi samawati wà máa fi làárẹ̀ lillahi máa fi samawati wal ardi àwọn àyà tó rí bá ń lọ ọ̀pọ̀ nu kùránì kọ́dà ìbẹ̀rẹ̀ àwọn sóra kùránì lọ́lọ́run fi wọ́n sí ọlọ́run ló lọ la sánmà lọ́lọ́ la rẹ̀ tani kaba ni ẹ filẹ̀ fún wa ẹ̀dá wo èṣù ọmọ ṣe ìjọba ìlànà èṣù ni ẹ filẹ̀ fáwọn ọ̀tọ̀ ọlọ́run kan máa ṣe abúlé alámọ̀dúdí ni àwọn ẹni èṣù tẹ́ ẹ fi agbára lé lọ́wọ́ wọ́n sọ ẹ̀sìn dèwọ̀ fún yín lórí ayé òní jẹ́rẹ́ ẹ̀sìn ṣe tẹ́ ẹ bá fi ìjọba sílẹ̀ fáwọn èṣù wọ́n sọ kẹ́ ẹ rí ẹ̀sìn ṣe wọ́n sọ déwọ̀ fún yín. ẹ̀sìn ó déwọ̀ ọwọ́ amú wọn ayà wà nù sọ́tùlà àròf Quran chapter seven verse thirty two kol mọ́nà haroma zinata Allah lẹ́tì olóyè ó ti sùn. lẹ́tì àkọ́rọ́jà lè ìbáàdì. wàtọ̀ yìí bá tì í. من, إيه من الرزق قل هي للذين آمنوا, في الحياة الدنيا أويا خالصة يوم القيامة يوم أباتي صلاة الله أن يقول من حرم الزنة الله التي أخرج لعباده وطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا, الدنيا خالصة يوم القيامة. taalẹni náà ti ń ṣe ọ̀ṣọ́ ayé èyí tọ́lọ̀ ń gbé dìde fún àwọn ẹrú rẹ̀ tọ́yọ jáde fún àwọn ẹrú rẹ̀ lórí ayé ta ni ṣe lè wọ̀ fún yín kólé hiya lílẹ̀ dínà amọ̀nù fìlẹ̀ hiya ti dúnìyà sọmọ pé tàwọn gbàgbọ́ òdodo ní ṣe nínú ayé ẹ̀yin àti kẹfìrí ẹjọ jẹ president ẹjọ jẹ governor ẹjọ jẹ chairman ẹjọ jẹ senate president ẹjọ jẹ speaker of houses ẹ má filẹ̀ fáwọn ọ̀tá yín tẹ bá filẹ̀ fọ́tá yín ìyà ó jẹ yín kọ́lí sàtàn yamọ̀lẹ̀kẹ́ ọ̀rẹ́ tọ̀run nìkan ni wò ní báyìí pín ẹ̀yin lẹ dá àlùjánnà ni àwọn ò ní pín bẹ́ẹ̀ ṣùgbọ́n ayé ẹsẹ tiwọn ẹjọ níní Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Ọlọ́run ló wí bẹ́ẹ̀ nu sọ́ọ̀tù Baqara oore tayé dáadáa tayé fún wa dáadáa tọ̀run fún wa làwọn nínú yàrá náà ẹ ìlànà èṣù ìlànà rẹ jẹ ìlànà bàwùjọ jẹ ẹ yí padà sí ìlànà Ọlọ́run ìyànà fi ẹ̀tọ́ fún ẹni tẹ́tọ́ tọ́ sí ìlànà kí èèyàn ọmọ jìyà kí èèyàn ọmọ jẹ gbé ká má fẹ̀tọ́ ẹ̀ dàn ká má fọlá la lójú wọ́n má fọwọ́ yàpá lórí wọ́n má ṣe tọ́tọ́ sí léèwọ̀ fún ẹgbẹ́ kalẹ̀ sáyé táwọn èṣù ti ń darí ayé sọ́nà ìdánù ẹ pa ìbàjẹ́ rẹ ẹ fi dáadáa rọ́pò rẹ kò sáyé subhanaka allahumma bihamdika nashadu alayla anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala musalli alhamdulilayi rabbil ẹ má bínú sẹ́jú kan tí mo lò lé o. kabiru la.